إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار أما بعد أدوكفون ألوم الله أترى صلاة فوانبوى محمد صلى الله عليه وسلم أتما تسواج لري دلك والتن عمدة الأحكام إيتي الإمام عبد الغني المقدسي رحمه الله تعالى takojọ láti inú ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam nípa alámàrí ẹ̀sìn wa èyí tí a ń gbé òun náà ni ọ̀rọ̀ nípa asọ́wọ́ èyí tí a mọ̀ sí yáwẹ̀ عن أبي هريرة رضي الله عنه قال لا تدع أبو هريرة قال أبو كبا يوسف يوسف أوصاني خليلي بثلاث صيام ثلاثة أيام من كل شهر وركعتي الضحى وأن أوتر قبل أن أنام لا تضع أبو هريرة فلان بكبا ينسي أني أوصاني خليلي أيومي ó sọ àsọ́ọ́lẹ̀ fún mi bithalasi ipe kí n dún ní mọ̀nkà mẹ́ta anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun náà ni abu hurairah radiyallahu anhu ló ń rí fẹ́ sí gẹ́gẹ́ bí ayò òun ló mú anabi muhammad sallallahu alayhi wa sallam ní ayò anabiwa muhammad sallallahu alaihi wasallam kò mú yàn kankan ní ayò tè jáde láyé ó sọ nú ọ̀rọ̀ rẹ̀ ó ní laukuntu mutakidan khalilan latakastu ababakrin khalila tí màá bá mú yàn kan ní ni mi bá mú ní ayò that is ẹni tí èèyàn ó mú ní ọ̀rẹ́ tó ṣe wípé ó dópin anabiwa muhammad sallallahu alaihi wasallam kò mú yẹn kankan nínú àwọn sahaba rẹ̀ ridwanullahi alaihim gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó dópin eléyìí dẹ́ ní ipò ńláńlá ni ṣùgbọ́n anabi muhammad sallallahu alaihi wasallam kò mú yẹn kankan kò fi yẹn kankan sí ipò yìí ọlọ́run ọba fi anabi muhammad sallallahu alaihi wasallam ó fi sí ipò bẹ́ẹ̀ ló fi anabi ibrahim alayhi salatu wasalam sí ipò yìí nínú gbogbo àwọn anábì ọlọ́run ọba àwọn méjì tí wọ́n dé ipò khula àwọn náà nìyí inú àwọn anábì ọlọ́run ọba ọlọ́ni wàtàkàdàláhu ibrahim khalila ọlọ́run ọba mú anábì ibrahim omuniayu anabi muhammad sallallahu alaihi wasallam sọ yìí pé iná látàkàdà ní khalila kàmá tàkàdà ibrahim khalila ọlọ́run ọba mú mi ní ayò gẹ́gẹ́ bó ṣe mú anábì ibrahim alayhi salatu salam ní ayò ṣùgbọ́n náà àwọn sahaba radwanullahi alaihim anabi ò mú yẹn kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn sahaba wọn a máa mú anabi muhammad sallallahu alaihi wasallam wọn a máa mú ní ayò eléyìí ni tí abu hurairata radiyallahu anhu tó ń sọ ipe awsani khalili ayò that is ẹni tẹ́mi mú ní ayò tó ṣe pébi tó bá lọ ni mò ń lọ ntoba sọ òun ni mò ń tẹ̀lé ntoba ni jìnà sí màá jìnà sí ó ló sọ àsọ́ọ́lẹ̀ nǹkan mẹ́ta fún mi ipe kí n gbìyànjú àti dúní mọ́ wọn àkọ́kọ́ òun náà ni síyámi sàlásà ti àyámi mi kú lè ó ní gbìyànjú àti dúní mọ́ ìmọ̀ gbà àwẹ̀ mẹ́ta mẹ́ta nínú gbogbo oṣù eléyìí lára sọ́ọ́lẹ̀ tí anabi muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún àwọn sọ̀hábà kọ̀ọ̀kan nu oníire abu ureira gbìyànjú láti dún ní mọ́ ìmọ̀ àgbàwẹ̀ mẹ́ta mẹ́ta nínú oṣù gẹ́gẹ́ bí tí a ń gbéyẹ̀wò àwẹ̀ gbígbà ó da púpọ̀ iṣẹ́ olóore ńlá ni ṣùgbọ́n nǹkan tó ṣe wípé èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti lè máa gbà bó bá ṣe ní agbára mọ́ olóbi jẹ́ pé ẹni tó bá ní agbára àti máa gba monday àti thursday eléyìí nǹkan tó dáa ni gbọ́dọ̀ ṣe pé monday nìkan ló lágbára àti máa gba eléyìí náà nǹkan tó dáa ni bó ṣe wípé n tó lágbára òun ni kó gba ọjọ́ méjì kó mọ̀ gba ọjọ́ kan eléyìí náà nǹkan tó dáa ni ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́wọ́n bá muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ó ṣe advice abdullahi bin amir bin al-asi radiyallahu anhu ipe kó máa gbàwé ọjọ́ mẹ́ta nínú oṣù èyí tó fi ń gbàwé jojoojúmọ́ eléyìí ò dáa kò bá mu tó ó dé advice ẹ̀ kó gbàwé ọjọ́ mẹ́ta mẹ́ta ṣùgbọ́n sábẹ́ yìí ó lóun lágbára ju pé kó máa gbàwé ọjọ́ mẹ́ta mẹ́ta lọ àníbísọ̀ lásán padà sọ fún wípé tí o bá mọ̀ pé o lágbára ju gbogbo èyí tí mo ń sọ fún ẹ yìí lọ èyí tó tún lè máa gbà ní àwẹ̀ tí o tún ní fẹ́ já sí nǹkan bí ẹ̀ṣẹ̀ fún yẹn o ní gbà lónìí má gbà lọ́la o ní àwẹ̀ anabi dawud alayhisalatu salam tí o sí àwẹ̀ tó tún dáa jù lọ ṣùgbọ́n tá a bá rí emphasis anabi sọlá salam àárí pé ìmọ̀ gba ọjọ́ mẹ́ta nínú oṣù yìí anabi sallallahu alaihi wasallam o emphasize púpọ̀ òun gan fúnra rẹ̀ máa ṣe lọ́pọ̀lọpọ̀ gbà òun ni ìyàwó aisha radiyallahu anha ó ní òjíṣẹ́ ọlọ́wọ́n bá a máa gba àwẹ̀ ọjọ́ mẹ́ta nínú oṣù tí ò ní wo pé abíyá ọjọ́ kan ni àbọ́jọ́ míì ni àbọ́jọ́ eléyìí ni yóò kàn gba ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ ìgbà míì ní òjíṣẹ́ ọlọ́wọ́n muhammad sallallahu alaihi wasallam a máa thirteen fourteen fifteen ó encourage àwọn èèyàn kan máa gbà á náà tó ní ó padà kú sí mẹ́ta ìgbà míì dẹ̀ ni a máa gbà wẹ monday monday ìgbà míì ni a fi thursday kún bó ṣe máa ń gbà wẹ rẹ̀ nu ṣùgbọ́n tá a bá ní ká sọ̀rọ̀ ní àkótán ó da kí mùsùlùmí kó máa gba àwẹ̀ ọjọ́ mẹ́ta nínú oṣù eléyìí ni tí anabi muhammad sallallahu alaihi wa sallam tó advice abu uraira radiyallahu anhu bákan náà ó advice Abu Dharr náà bẹ́ẹ̀ nínú àwọn sahaba radwanullahi alayhim so ó ní ọ̀rẹ́ ayò mi ó advice mi kí n máa gba àwọn ọjọ́ mẹ́ta mẹ́ta nínú oṣù bákan náà waraka àtàyí duha waraka àtàyí duha ó tún advice mi láti máa yan raka méjì ní àsìkò duha eléyìí náà ṣe olóore ni òun la fi mọ́ sọ fúnra wa pé àwọn nǹkan tó ń bẹ lákọọ́lẹ̀ níṣẹ́ olóore ó pọ̀ kọjá ká tún mọ wá àwọn bídíà kan láti lè fi ṣèjọ́sìn yàtọ̀ sí pé à ń yan àwọn náfìlà bífọ́ ọ̀run ẹ̀yìn irun tó ṣe pé tá bá béèrè lọ́pọ̀lọpọ̀ èèyàn díẹ̀ ló máa dúnú mélé yìí irun ayila lápèjúwe táǹpẹ̀ ní irun zoro Raka méjì ń bẹ before rẹ̀ méjì ń bẹ láftà rẹ̀ àbí mẹ́rin before mẹ́rin after tabakọ́ gọ̀rọ̀ mùsùlùmí jọ ipe ǹjẹ́ o máa ń kí méjì before o máa ń kí méjì after èèyàn díẹ̀ lẹ́ẹ̀dì tó ń ṣe lé bẹ́ẹ̀ ni ta bá mú irun asiri anabi sallallahu alaihi wasallam ni rahimallahu rajulan salla qabla al-asr arba'an kọlọ́n bá ń kí arákùnrin kan tó ṣe wípé ó yan náfìlà araka mẹ́rin ṣíwájú ìrun asri èèyàn mélòó ló ń ṣe léyìí bẹ́ẹ̀ náà ni tá a bá irun magrib àbí káti ẹ̀ tó kí irun magrib òjíṣẹ́ ọlọ́run ọba ó advice ó ní sọ́ọ̀lù kọ́blẹ̀l magrib sọ́ọ̀lù kọ́blẹ̀l magrib ẹ kírun síwájú irun magrib ẹ kírun síwájú irun magrib ó sọ bí ẹ̀mẹ́ta ó wá ní limanṣá fẹni tó bá wù láti ṣe ni o bẹ́ẹ̀ ni lẹ́yìn magrib raka méjì ń bẹ lẹ́yìn irun ìṣáì raka méjì ń bẹ bífọ́ irun àṣùbá raka méjì ń bẹ irun náfílà òru bíyàn bá ṣe lágbára mọ́ kíyàn wá gbé gbogbo eléyìí kó gbé jù sílẹ̀ kó máa wá wọn nǹkan tí ó máa ṣe tí ó sí àkọọ́lẹ̀ fún ẹlòmí aló ń lọ àsàlátù sunday sunday àsàlátù alárúbá alárúbá in tí ń bẹ fún ti tó fún wa ju kíká tó máa gbé àwọn nǹkan tí ó sì lára ẹ̀sìn ká máa gbé kalẹ̀ sọ̀nẹ́bọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó tún fi kún igbe wàràkà àtẹ́yí duha raka méjì ní àsìkò duha àsìkò wo là ń pè ní àsìkò duha òun náà ni ìgbà tí oòrùn bá yọ bóyá bí ìṣẹ́jú méjìlá sí mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tí oòrùn bá yọ àsìkò yẹn náà ń pè ní àsìkò dùhà eléyìí ó dẹ́ continue bẹ́ẹ̀ títí títí yóò fi di pé oòrùn ó wà látàrí tí oòrùn èèwà ní zenith àsìkò tí anabi sọlá asam tó ní ká yẹn náà fílà eléyìí ni àsìkò tí wọ́n ń pè ní àsìkò ìstíwà ìgbà tí oòrùn bá ń bẹ ní àtàrí wa tí a mọ̀ sí zenith ṣùgbọ́n láàrin ìgbà tóòrùn bá yọ tó ti ga sókè tó ga sókè bí n tán pè ní kéde òun náà ni tabanika convert yẹ sí minutes bí twelve to fifteen minutes ni àsìkò yẹn ni irun duha ti bẹ̀rẹ̀ eléyìí ni wọ́n ń pè ní àsìkò duha anabi muhammad sallallahu alayhi wa sallam ìṣesí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà òní pé tó bá tún kírun àṣùbà tán asábà máa jòkó síbi tó ti kírun tí ó mọ bẹ́ẹ̀bẹ́ títí títí e, òun èyọ e lẹ́ni tó ń rántí ọlọ́run ọba iṣẹ́ olóore kan tún lélẹ́yìn náà kò ń ṣe ọ̀ràn yẹn gẹ́gẹ́ bá a ṣe ń sọ ṣùgbọ́n òkè mò ń wá nǹkan kan tí mo fẹ́ fi súnmọ́ ọlọ́run ọba dáadáa in tó ń bẹ lákọọ́lẹ̀ wà láyà àlè ṣe tán sọ̀ká wá fi tó ń bẹ lákọọ́lẹ̀ lẹ̀ ká tún máa mú nǹkan míì tó ṣe wípé àgbélẹ̀rọ ni fún wa Awala la rọ́ wa eléyìí aburú ńláńlá ni sojíṣẹ́ ọlọ́wọ́n ba gẹ́gẹ́ bí alimami muslim ṣe gbà wa tó wá kírun àṣùbá àtàn yóò jòkó síbi tó ti kírun yẹn tí ó mọ̀ ṣe àtikára títí tí òrùn èyọ àwọn sàábé ń gbà míì wọn ó bẹnu àwọn wà nu mọ́ṣáláṣí táwọn ó mọ bára wọn sọ̀rọ̀ wọ́n lè mọ sọ̀rọ̀ in tó ti ṣẹlẹ̀ sí wọ́n gbà ìlíyà àwọn nǹkan ti witness síwájú kí islam tó dé tí wọ́n mọ sọ tí wọ́n mọ rẹ́rìn láàrin ara wọn sílẹ̀ ló ń sọ fún wa pé kálá ń sọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí kò sí nǹkan tó burú ń bẹ́ ṣùgbọ́n kò gbọ́dọ̀ sí àṣejù àti ìkọjá àlàǹbí àwọn nǹkan wọ̀nyẹn anabiwa muhammad sallallahu alaihi wa sallam òun mọ̀ ṣìrántí ọlọ́wọ́n bá tiẹ̀ lọ tá bá sọ nǹkan kan tí ó wà rántí pé kó na rẹ́rìn wọ́n ní yàtàbá sam anabi wa rẹ́rìn musẹ́ àwọn sàábí àwọn ó dẹ̀ ti kún fún ẹ̀rín tún so tó ń sọ fún wa pé kájòkó lẹ́yìn ìgbàta bá sálámà nínú àṣùbá kamashe àtikárù iṣẹ́ olóore ni táwọn èèyàn bá dẹ̀ ń sọ̀rọ̀ náà bá láìfi ṣùgbọ́n ọ̀rọ̀ tá a máa sọ ogbòrò jẹ́ ọ̀rọ̀ tí ó tún ní kó wa sínú ẹ̀ṣẹ̀ eléyìí jẹ́ nǹkan tó pàtàkì àwọn sàábé wọn ò mọ̀ rántí nǹkan tán ti ṣe ń gbàjà ìlíyà ìgbà adúpẹ́ ah, fọlọ́wọ́ba o tó fi wá mọ̀nà síbi ń tá ń ṣe ìgbà kan làwọn náà máa ń ṣe báyìí la máa ń ṣe báyìí la máa ń ṣe báyìí àwọn ìwà burúkú tó ṣe pọ́n ti wù tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ká gbé ọmọ lọ sin ọmọ obìnrin ká gbé lọ sin pé lé ìwọ̀ yóò kàn jẹ́ bùkátà fún wa ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó mọ̀ sọ àwọn nǹkan wọ̀nyẹn tó mọ̀ rẹ́ ni láàrin ara wọn sọ̀kálà ń sọ̀rọ̀ ọ̀nù mọ́ṣáláṣí kò sí nǹkan tó burú mbẹ́ ṣùgbọ́n àgbọ̀rọ̀ fi àṣejù sí bí ká máa ṣe pé fún àwọn olórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrú eléyìí àṣejù ni àbí ká sọ́ di nǹkan tó ṣe pé yóò mọ̀ di heated argument láàrin ara wa táàmà lè mọ́ra wa lórí ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kò bá mu ló fi jẹ́ pé ní àsìkò ni ó wá ní kan lọ mú àwọn méjì wá ó wá níbo lẹ ti wá wọn láti tọ́ ìfúnlá wọn ti wá á ah! ó ní ọlọ́run ṣàánú yín o tó bá ṣe pé ọmọ Mọ̀dínà yìí ni ìbánikan ṣe ni ṣùgbọ́n ó rí pé àjòjì ni wọ́n wọ́n mọ̀ ń pẹ́ ẹ̀sìn lọ títí ló fi sọ fún wa lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fi sọ yí pé ìyá ayọ̀ lẹ́dínà amánu ọlọ́ni mo pẹ̀lú olùgbàgbọ́ òdodo látẹ̀rẹ̀ fàáru àsùwàtàkùn fọ́kọ̀ sọ́ọ̀tì nàbí ohun yín ẹ mọ́ máa gbé lórí ohun anabi muhammad sallallahu alaihi wa sallam wàlá tẹ̀sí haruláwo bilkawul bákan náà ẹ mọ́ máa pariwo mánabi tẹ̀ bá ń bá sọ̀rọ̀ anabi ò sí láyé mọ́ kò túmọ̀ sí pé ká sọ mọ́ṣáláṣí rẹ̀ di ààyè tó ṣe pa ti máa pariwo bí gbà tá à ń pariwo máa ń gbà tó ń bẹ láyé ni lẹ́ lomi tán bá sọ ọ̀rọ̀ anabi yóò gba dànù nígbà tó ṣe pé ó gbọ́ ọ̀rọ̀ ẹ akẹgbẹ́ rẹ̀ dànù àbótí ẹ gbọ́rọ̀ ẹni tó kéré sí i dànù kí la fẹ́ ló ń ní pé ìsọ̀rọ̀ nu mọ́ṣáláṣí páwọn èèyàn ń sọ̀rọ̀ kò sí tó burú òun ni ká sọ ọ́ di nǹkan tí a ti máa sọ àwọn ọ̀rọ̀ tá a ti máa gbẹ̀ṣẹ̀ bíi ká máa àtáàkì àwọn olórí lára àwọn nǹkan tá a ti sọ fúnra wa tẹ́lẹ̀ òun náà ni wípé ìyàtáàkì olórí òun ṣara islam ló wà bó tilẹ̀ wù kí olórí yẹn ní kó níbi tí ó kù sí eléyìí ó kì í ṣe nǹkan tí ẹ̀sìn pépè sí torí pé gbogbo wa náà la níbi tá a kù sí. Si kò sí ẹni tí ò níbi tó kù sí ṣùgbọ́n ìyàtàkì olórí ni kò ń ṣe ìyàtàkì ordinary citizen ìyàtàkì ẹni tó ṣe wípé bíyàn bá ṣe àtàkì ẹni ó lè padà lead lọ sí crisis ó lè lead lọ sí riot láwọn kẹta ń rí tó ṣe pé àwọn living examples rẹ̀ ní ó ń bẹ láwùjọ káàkiri káàkiri àgbáyé ó ń bẹ ní libya ó ń bẹ ní egypt ó ń bẹ ní syria wọ́n ṣe ibi tí wọ́n padà líìdì wọn sí náà ni wípé wọ́n bẹ̀rẹ̀ sí dẹ́jẹ́ ẹlẹ́ náà ni látara pé kí ni àwọn fẹ́ kí olórí yìí lọ àwọn fẹ́ kélé yìí lọ àwọn fẹ́ kélé yìí lọ torí anábìwá muhammad sallallahu alaihi wa sallam ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa nípa àwọn olórí kódà ìbàjẹ́ tá àròpó olórí lè ṣe anábì sallallahu alaihi wa sallam jẹ́ ká mọ̀ gbóhùn ó ṣe náà wọn hadithi tó ṣe pé ó pọ̀ jantirẹrẹ nínú sahih muslim odidi kitaabu ni ní ta fẹ́ lè mọ pé ní nǹkan bíi volume kan òun náà fi sọ̀rọ̀ ń parẹ̀ tí wọ́n pè ní kitaabu imara àdìsí tó ní ṣe pẹ̀lú àwọn olórí kí làwọn nǹkan tí wọ́n ṣe níbàjẹ́ bó o làwọn tá a jọ mọ lẹ́yìn bó o là á ṣe react tó yẹ kí a gbá ká kọjú ìjà sí wọn ni àbó yẹ ká mọ fàdúrà ràn wọn lọ́wọ́ ká tún ara wa ṣe ní àbí báwo gbogbo eléyìí lànà ìbísọ̀ lásán sọ kalẹ̀ bẹ́ẹ̀ náà tàbá mú sọ ìbùkhari kitabul ahkam ìtò àdírẹ́sì ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ní àwọn ọ̀lẹ́ lárúbáwá káàkiri western standard òun ni tá a máa ń lò láti lè fi mọ̀ tó dáa ìtàn bá ti ń ṣe ní west tó dáa òun ni tó dáa ìgbà tí wọ́n sanction homosexuality lọ́dọ̀ wọn ara wọn tí wọ́n ń campaign fún pé ó yẹ kí wọ́n lè gbé homosexuality láàyè náà ní àwọn ìlú bíi egypt ní ìlú bíi jordan tó ṣe pé àwọn táwọn à ń bẹ̀ ní à sọ wípé nǹkan bíi ninety five percent àwọn tó wà bẹ́ẹ̀ mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n ẹlòmíì ní òyìnbó ló ń bá lórí nígbà bá ti sọ fún òun ló dáa nígbà tí yẹn bá wò pé sùsù yìí pé olórí kan ó ti pẹ́ ń bẹ́ jù ìgbà tí máa dáyé mo dá mo gbọ́njú bá ní ìgbà tó wá gbọ́njú bá kí ni pírọ́blẹ́mù ìròrí wípé òkè olórí ò gbọ́dọ̀ lójú ọdún márùn-ún lọ kò gbọ́ lójú ọdún mẹ́rin lọ bó la ti mú ìròrí yẹn wá ṣé ń bẹ́ ńlẹ̀ yorùbá wa tẹ́lẹ̀ ni kò sí ń bẹ́ ṣùgbọ́n àwọn ọba ń darí wọn lẹ̀ yorùbá tẹ́lómi ó lo fifty years tí ó lo forty tí ó lo jù bẹ́ẹ̀ lọ nǹkan dẹ̀ ń lọ létò náà ṣùgbọ́n bàtà àwọn kan ti mú ìmọ̀ràn páwọn ti jòkó nílùú titun ọ̀pọ̀ kẹ́ ẹni tí ó bá rúlu wa ọdún mẹ́rin ni ó tún ní opportunity àti lọ́dún mẹ́rin míì sí kójọ́ ọdún mẹ́jọ àwọn kan ní ọdún márùn-ún lọ́dọ̀ táwọn ó ní opportunity àti tún lọ ọdún márùn-ún míì kójọ́ ọdún mẹ́wàá jẹ̀mọ́ èwo lọ́lọ́run ọba sọ fún wa ń bẹ̀ pé eléyìí ló correct ṣùgbọ́n táwọn èèyàn bá kan ti gbà wọn ó gbangbàkúgba ni tó ṣe yí pé wọn ó mọ fìyẹn ṣe yastik ni kódà kó takó tọ́lọ́run ọba subhanahu wa ta'ala kí la fẹ́ lómi gbogbo eléyìí ó ní wípé ká sọ ọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí bá ń dámọ̀ràn bá ń sọ àwọn ọ̀rọ̀ wéra wọn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ pé àwọn nǹkan tí yóò máa tako ẹ̀sìn òun ni tá a máa discuss nínú mọ́ṣáláṣí kò gbọ́dọ̀ jẹ́ pé àwọn nǹkan tó ṣe wípé a máa fi gbẹ̀ṣẹ̀ níwájú ọlọ́wọ́n bá la a máa discuss nínú mọ́ṣáláṣí eléyìí jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ tí a gbọ́dọ̀ mójútó so anabuwa muhammad sallallahu alaihi wasallam a máa ṣe ìrántí ọlọ́run ọba lẹ́yìn ìrun àṣùbà yóò dẹ̀ ṣe títí tí òun èèwọ̀ àti òun èè jáde tóun bá wá jáde anamisọ́lá sàmà dìde nínú ẹgbàwámi tó ń bẹ nínú sunanu tirimizi anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní mansola al-ghadata jama'atin gbogbo ẹni tó bá kírun àṣùbá níjẹ̀mọ́ fún mọ̀kọ́ àdàfí mùsọ̀láhù ó wá jòkó síbi tó ti kírun yẹ́dùkúrúlá tó ń rántí ọlọ́run ọba subhanahu wa ta'ala hátà tọ́tùlù àṣẹms títòrùn èyọ títí èrùn èyọ ìgbà tó ń wáyọ anẹ́fọ́lá asálám ní kọ́ọ̀mà ó dìde fọ́sọ́lá rakàtẹ́yìn ó wá kíraka méjì anabi sallallahu alaihi wasallam ni kanat lahu ka ajiri ajiyatin wa umra irú èèyàn bẹ́ẹ̀ irun láka méjì tó yẹn yẹn àti bó ṣe jòkó pẹ́ yẹn ládàá tọ́lọ́hún máa ń fún ẹni tó wá ṣe hajj àti umra lọ́lọ́hún ọbọ̀ fún irú èèyàn bẹ́ẹ̀ wọn ló fi jẹ́ pé ẹni tó wá fẹ́ sin lọ́hún ọba tó fẹ́ gba ayé ládàá pọ̀ ńlẹ̀ jantirẹrẹ kí yẹn jòkó síbi tó ti kírun tán kó máa ṣèrántí ọlọ́hún ọba lẹ́yìn ìran àṣùbá títí tó ru eyọ iṣẹ́ olóore ni tó bá tún wá yẹn náfìlà araka méjì lẹ́yìn ìgbà tó rùn yọ that is be twelve minutes fifteen minutes tá a sọ lẹ́ẹ̀kan lẹ́yìn ìgbà tó rùn yọ ó wá tún yẹn araka méjì sí láàdá tó ṣe pé ọlọ́run máa ń fún ẹni tó bá ṣiṣẹ́ hajj àti romra ọlọ́run ọbó fún èèyàn bẹ́ẹ̀ èèyàn mélòó ló ń ṣerú eléyìí gẹ́gẹ́ bí n ta sọ kò ń ṣọ̀ràn yẹn ṣùgbọ́n òkè mo tiẹ̀ fẹ́ ṣiṣẹ́ ìjọsìn àwọn nǹkan tó ń bẹ tó rinlẹ̀ ń bẹ múnú àwọn yẹn má lọ gbé nǹkan tí ò sí àkọọ́lẹ̀ ẹlẹ̀ àkọọ́lẹ̀ tí ò sákọọ́lẹ̀ fún má lọ gbé wákúlù fẹ́ fi sin lọ́hùn ọlọ́run bá ní àlìyẹ́wòmọ̀ àpọ́ntúlákùn dínàkùn ìtẹ́ ṣe lẹ́sìn mo ti pé fún yín lónìí wà pẹ́ntù àlékún ní ìrìnàtí ìdẹ̀ra mi mo ti parí ẹ̀ lẹ́yìn lórí ọ̀rọ̀ dún ìtùlákùn islam dínà islam yìí èmi ọlọ́run bá ti yọnu sí i fún yín gẹ́gẹ́ bí ẹ̀sìn àwọn nǹkan tí tẹ́kìsì wà fún òun là ń kàkalẹ̀ yìí tó ṣe wípé ẹni tó bá lóun lè sin lọ́n gan-an kó tó lè combine gbogbo àwọn nǹkan tá à ń kàkalẹ̀ yìí ni pé gbogbo ẹ̀ lòun ó ṣe pọ̀ yóò ṣòro fún yóò ṣòro fún láti combine gbogbo ẹ̀ yóò mú nú ẹ̀ yóò fi mí lẹ́ni àbí kó ṣàwọn eléyìí gbà míì kó mọ́ ṣe eléyìí gbà míì ṣùgbọ́n gbogbo ẹ̀ pátápátá mo fẹ́ ṣe kò pọ́sibù fún láti ṣe gbogbo ẹ̀ tó túmọ̀ sí pé tí wọ́n gbé kalẹ̀ fún wa ní nǹkan tá a lè fi súnmọ́ lọ́wọ́ ba tí tẹ́kìsì wà fún ó pọ̀ débi wípé a lè ṣe gbogbo ẹ̀ tán káwá fi gbogbo yẹn lẹ́ni ká mọ lọ́rọ́ nǹkan mi ó wọ́n ń sinú mọ́ṣáláṣí tó ṣe pé tán bá sálámà run lẹ́yìn irun internet for last time recommend ní àkàrù lẹ́rìí tí wọ́n mọ̀ ṣe ó wọ́n àwọn míì tàbá ṣe tán ó kọ́kọ́ ṣe bí à ń kọrin nǹkan lọ náà lẹ́yìn ẹ̀ wọ́n lè wá máwọn nǹkan mi wà tẹ́ wá béèrè gbogbo eléyìí tẹ́ mú wáyé pé ah ẹ ṣe ṣe tánà bí rẹkọmẹ́ndì ni ànífẹ́ ọlásán wọn kọ́ sálámà gbàrà báyìí in tí ó kọ́kọ́ ṣe ni astagfirullah astagfirullah astagfirullah lẹ́yìn yíṣà aláwọ̀má ń ta salami kan salam tabarak ta yazal jalal wa ikram lẹ́yìn ànífẹ́ ọlásán yóò ṣe àwọn àdìkárù mi na alahumma lamani alima atoit ṣùgbọ́n gbogbo eléyìí kò ṣe nǹkan tí gbogbo wọn pariwo papọ̀ ṣe lẹ́yìn ó tún rẹkọmẹ́ndì àwọn nǹkan mi tó ṣe pé àti sọ pé ẹ fẹ́ parí gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà ó ṣòro ó mú nú ẹ̀ ni bí kálánka ayatul kursi taba ṣe tán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kan tó rẹ̀kọ́mẹ́ndì à ń ṣe subhanallah alhamdulillah allahu akbar gbogbo àwọn kan yìí àwọn kan tí ẹ̀rí wà ńlẹ̀ fún ni so ló fi jẹ́ pé ẹni tó ń ṣe súnà òun lẹni tó ṣe wípé ó ní irinṣẹ́ lọ́wọ́ jùlọ ṣùgbọ́n ká gbogbo àwọn kan ilẹ̀ ká mọ máwọn nǹkan míì débi pé ẹlòmí ó le koko lórí eléyìí tó gbé kalẹ̀ yìí ni tó ń ṣe yìí bolówó anú alukoran pé kò mọ̀ ṣe gbọ́dọ̀ náà sọ lásán tí ní kò mọ́ ṣe lé tó ń ṣe yìí ẹ ṣé kò tún wá dáa ní ṣe bá fẹ́ fi súnmọ́ lọ́hùn náà ni àníyàn pa fẹ́ fi súnmọ́ lọ́wọ́ ọba òun ṣe àníyàn tó ṣe wípé yóò justify nta bá ń ṣe àwọn kẹfẹ́rí tá a ṣàlàyé fúnra wa lánàá wípé wọ́n ń sin nǹkan mi wọ́n ń ké pe nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ ọba argument wọn náà ni pé mana abuduhum illa li qarribuna ila Allah izulfa àwọn kan tá à ń ké pe tá à ń gbóná fún tá à ń jẹjẹ fún yìí afẹ́ kan sun wa mọ́lọ́hún náà ni argument wọn ni pé àwọn fẹ́ súnmọ́ lọ́wọ́ so kò ṣe gbogbo ẹni tó fẹ́ súnmọ́ lọ́wọ́ ọba ni ó rọ lọ́wọ́ ọba súnmọ́ tá a bá súnmọ́ ọlọ́wọ́ ọba a gbọ́dọ̀ súnmọ́ pẹ̀lú àwọn nǹkan tó rẹkọmẹ́ndì fún wa so sábẹ́ yìí àbúrò rẹ̀ dọ́lọ́wọ́ àánú onílára àwọn kátánẹ́fẹ́ lásán tó rẹkọmẹ́ndì fóun òun náà ni wà ó tira àwáraka àtàyè dùhà kì máa kíraka méjì ní àsìkò dùhà kì máa kíraka méjì ní àsìkò dùhà a ní àsìkò duha ó bẹ̀rẹ̀ láti nǹkan bí twelve fifteen minutes lẹ́yìn ìgbà tí oòrùn bá yọ ó dẹ̀ continue títí dé àsìkò tí oòrùn ìwà látàrí sòrákà méjì ó kéré jù àlèkíraka mẹ́rin àlèkíraka mẹ́jọ anabi sọlá asálàm ó ṣe gbogbo eléyìí eléyìí ṣe olóore ni tá a bá fẹ́ subhanahu wa ta'ala bákan náà wọn ú ti rọ kọ́bla àná olójúṣe ọlọ́wọ́n ọba ó tún sọ fún mi pé kí n mọ kí wítìrí mi síwájú kí n tó sùn kí là ń pè ní wítìrí wítìrí òun náà ni irun odd tá a máa ń kí ní òru òru dẹ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tí magrib bá ti wọlé òru bẹ̀rẹ̀ lẹ́yìn náà irun ìṣáì wọlé so wítúrù àákì lẹ́yìn ìrun ìṣáì that is tá a bá ti kí ìrun ìṣáì a ní ráìtì àti kí wítìrí wa ṣùgbọ́n tó dáa jùlọ òun ni ká kí nílé wa kó dẹ̀ jẹ́ pé nǹkan tá a kì í gbẹ̀yìn ṣíwájú ká tó lọ sùn eléyìí ló dáa jù so ká kí ìrun ìṣáì tán ká fi wítìrí lé káyẹ̀ tún máa lọ rojọ́ tá a bá délé eléyìí ò bá mu kó ṣe pé wítìrù wa òun náà ni tá a kì gbẹ̀yìn tá a fi lọ fi ẹ̀gbẹ́ lórí bẹ́ẹ̀dì eléyìí ní nǹkan da so abu radallahu anhu olani sallallahu alaihi wasallam ní lára sọ́lẹ̀ tó sọ fóun ni pé rẹ abu rẹ mọ kí wítúrù kò tó sùn náà èwo ló dáa jù ṣé ká kí ká tó sùn ló dáa jù ní àbí ká kí ní ìparí òru kò sí tàbí ṣùgbọ́n pé èyí tó dáa jùlọ ni pé ká ní ìparí òru òun ló dáa jùlọ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní man khafa allah yakuma akhira leil ẹni tẹ́rù bá ń bà wípé òun lè má jí ní ìparí òru faliutir awala òdíṣẹ́ ọlọ́wọ́n bá ní kó kí wítìwí rẹ̀ ní ìbẹ̀rẹ̀ òru that is lẹ́yìn ìrùn ìṣáì ṣíwájú kó tó lọ sùn kó kí ìrùn rẹ̀ wítìwí tiẹ̀ ṣíwájú kó tó lè sùn wọ́n máa ń tọ́ mi àníyàkú ma àkàrà lẹ́yìn ṣùgbọ́n ẹni tó ṣe yí pé òun bá ní ẹ̀mí wípé òun ó jí lóru tó ṣe pé ọkàn rẹ̀ ó tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ pé òun ó jí ní ìparí òru ànàmísọ́lá sanu pé fàlíwùtìrì àkìrà kóhun kí ó yan wítìrì rẹ̀ ní ìparí òru fa iná sọláta àkìrì léèlì mashuhuda torí pé irun ìparí òru àwọn mọ̀láyíkà sábà máa ń wítínẹ́sì ẹ̀ dáadáa ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala náà ó fẹ́ràn kákì irun ní ìparí òru eléyìí ló dáa jù tẹni tó bá lè ṣe ṣùgbọ́n ẹni tí ò bá lágbára rẹ̀ kò ń ṣọ̀ràn yẹn lànàmì sọ aláṣà ń fi advice abu oyera tarọ́ di aláwọ̀ anhu ipe kó mọ kíwítìrì tiẹ̀ kó tó sùn àwọn afẹ́sìn wọ́n ní reason ni wípé abu oyera di aláwọ̀ anhu ẹni tó mọ sábà dìde lóru láti lè tọ ìmọ̀ rẹ̀ ni torí pé kálá ń tọ ìmọ̀ ẹ̀sìn iṣẹ́ ńlá mi ìtúnìyí ò náà olóòjẹ́ pé ẹlòmí tó bá ń wò wá ní àfẹ́sìn lòun àfẹ́sìn ẹ bá wò kí ló fi já àfẹ́sìn lẹ́yìn pé ó ń ṣáájú fún àwọn èèyàn ó ń ṣe jálàbí fún àwọn èèyàn yíò ń ṣe iṣẹ́ ẹ̀sìn nìyí òun ẹni tó ń ṣe jálàbí fáwọn èèyàn èyí ò ń ṣiṣẹ́ ẹ̀sìn iṣẹ́ ẹ̀sìn yóò jòkó tí ó ka tíra yóò ka alukur'an kí ni ìtumọ̀ eléyìí kí ni ìtumọ̀ eléyìí kí ọlọ́run fẹ́ ká ṣe yóò jòkó hours tó ṣe pé yóò mọ kàrọ̀ ń pẹ́ ẹ̀sìn ẹni tó ń wá mẹ́sìn nìyẹn tí àníyàn rẹ bá dá nípa nǹkan tó ń ṣe yẹn kò síṣe olóore tó fẹ́ tó kéèyàn mọ̀ wá mọ̀ ń pẹ́ ẹ̀sìn ní kí ló yẹ ká ṣe kí ni yẹ ká ṣe ó jòkó tì í kò sí tó dáa tó níṣe olóore tí àníyàn ẹnìyẹn bá dá torí pé ẹlòmíì náà àníyàn rẹ ò dá show off ló ń wá ọlọ́run bá ní yẹ́rìfà ìlàhù lẹ́dínà amẹ́nu mi kò wà lẹ́dínà òun tó lẹ́ ìlmà ní àwọn tán gbọ́ lọ́wọ́ bá gbọ́ nínú yín àtàwọn tó ṣe gbé ọlọ́wọ́n ọba fún nímọ̀ ọlọ́wọ́n ọba ní òun ó máa gbé wọn ga nípò ni innama yaksha allah min ibadihi al-ulama àwọn tán nímọ̀ ní páyọ̀ ọlọ́wọ́n eni ẹni tó nímọ̀ ni ó páyọ̀ ọlọ́wọ́n ọba ẹni tí ò nímọ̀ tó ló ń páyọ̀ ọlọ́wọ́n ọba yóò máa tẹsẹ̀bẹsẹ̀ ni nǹkan tí ò sí lára ẹ̀sìn lòun ó sọ wípé kini ni ara ni tí ó máa ṣe kí la fẹ́ ló ń bi òun náà ni wípé àwọn afẹ́sìn wọ́n wò wọ́n ní kí ni kéèsì àbúwẹ̀ rọ̀dọ̀lá anú wọ́n nítorí pé ẹni tó ṣe pé ó sábà máa ń bízi ààrẹ pẹ̀lú ọ̀rọ̀ adé muhammad sallallahu alaihi wa sallam ni tó ṣe pé yóò máa rántí yóò máa jẹni tí yóò máa tọ̀ ọ̀rọ̀ adé muhammad sallallahu alaihi wa sallam èyí tó ti gbọ́ ntánàbí ti sọ fún yóò máa rántí ń parẹ̀ lẹ́ni tó ń tọ̀ iṣẹ́ olóore ńláńlá ni eléyìí ni tí ẹ̀sìn wa tó fi jẹ́ nǹkan tí ó wà preserved fún wa ọ̀rọ̀ tánà sọ lásán tó sọ àwọn sàhábà rẹ̀ wà nílẹ̀ aléhìn wọ́n gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n a àwọn náà dìlíva rẹ̀ fún àwọn tó ṣe wípé wọ́n ń bọ̀ lẹ́yìn wọn ẹni tó ṣe kó ṣe léyìí jùlọ òní Abu Hurairah radiyallahu anhu so bó la ṣe fẹ́ pa káyẹn náà fílà tí ó pọ̀ àti ká tọ́ ọ ìmọ̀ bóòlà ìfẹ́ pa méjì papọ̀ ìkún àfẹ́tì kan díẹ̀ àwọn àfẹ́sì míì ọlọ́run ọba fún ẹlòmíì lókun dáadáa tó yẹ pé tó wá ti rí oorun bí wákàtí kan sùn ní òru ó ti tó gbogbo àsìkò yòókù láàrin àyẹnà fílà adẹ̀ ń ṣe mùrọ́jà nǹkan tá a ti kà ń pẹ́ ẹ̀sìn òun ni tí wọ́n mọ lo àsìkò wọn fún so abu radallahu anhu wula ni sallallahu alaihi wasallam olo advice ń pé bó ṣe ń bá nǹkan lọ yìí ipò bísí ààrẹ pẹ̀lú ìmọ̀ gbìyànjú àti kí wítúrú ẹ ṣíwájú kó tó sùn torí pé ìrun wítúrú ni in tó pàtàkì púpọ̀ ni òun náà ni ìrun ọ́ọ̀dì tá a máa ń kí ó pàtàkì púpọ̀ láti máa kí iṣẹ́ olóore ńláńlá ni anabiwa muhammad sallallahu alaihi wasallam bó ṣe ròyìn rẹ̀ ó fẹ́ súnmọ́ kápẹ́ lọ́rọ̀ yẹn tán ṣùgbọ́n kò ń ṣe ọ̀ràn yẹn ni ọ̀nà tó fi ròyìn rẹ̀ torí pé ó ní jibril alisalatu salam ọlọ́wọ́n ọba ní kó sọ fóun pé kó mọ kéwé tó òun náà ní irun ooru kò bá wa jẹ́ ìbẹ̀rẹ̀ ooru ní ọba bá jẹ́ pé ìparí ooru lake ṣíwájú kan tó pe irun àṣùbà òdodo so i need enough time láti ṣe léyìí ẹlòmíì dẹ̀ ní rákà kan náà ni ó kì í eléyìí náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wọn ló fi jẹ́ pé muawiya radiyallahu anhu lára àwọn olórí àwọn mùsùlùmí ni sàábí anabi sallallahu alaihi wasallam ni àfẹ́sìn ni ó wá kíráka kan fún wítìrí ẹ̀ àwọn èèyàn kan wá lọ bá abdullahi bin abbas radiyallahu anhu pé ráka kan mọ̀ ní muawiya kí ó ní náwó faqih ó lẹ́ni tó mọ̀ ń pẹ̀ ni. Nawu, ẹni tó mọ̀ ń pẹ́ sí ni tó ń bó jẹ́ pé ọba ni olórí ni àfáàtún ni òun ni máa líìdì irun irun júmọ̀ ni irun ríìdì ni yàtọ̀ sí tòní tó ṣe pókè àwọn tán jẹ́ olórí wọn á sọ pókè àwọn àfáà ni ó mọ̀ ṣe àwọn ó mọ̀ ṣe lé anẹ́mísọ̀ lásán olórí ìlú ni òun náà tún ló ń darí ọ̀rọ̀ ẹ̀sìn abubakar bẹ́ẹ̀ náà umaru bẹ́ẹ̀ usman bẹ́ẹ̀ ali bẹ́ẹ̀ muawiya bẹ́ẹ̀ létà làwọn èèyàn separate ẹ̀ pé ó kì kálàfà tí ó mọ kírun lọ́tọ̀ kálọ́ba tí ó mọ darí lọ́tọ̀ ìkẹ́kẹ́ náà gbogbo ẹ̀ ṣùgbọ́n bá bá separate ẹ̀ náà bá aláìfi so kákírà kẹ̀kan fún wítúrù kò sí tó burú mbẹ́ tàwa rẹ̀ kíraka mẹ́ta ní ìtọ́pọ̀lọpọ̀ wá yúùsù mọ́ bí báyìí kò sí nǹkan tó burú mbẹ́ náà èyí tí ó kàn dáa tó ni kó ṣe pé bá ṣe kírun iṣẹ́ ìtàn gbára wọn lábẹ̀rẹ̀ sí ní kí wítúrù wa eléyìí ò dáa tó ká lọ ṣe nílé wa òun ló da preferably ní àsìkò ìgbà tá a bá fẹ́ sùn bàbá rẹ̀ kí márùn náà bá a láì fi bá a kí méje bá a láì fi mẹ́sàn-án ó fi ń da sí náà ni mọ́kànlá ó fi ń da sí náà ni òjíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alaihi wasallam òun òun kí ju mọ́kànlá lọ lọ́pọ̀lọpọ̀ ọgbà àbí 13 torí kó máa ń fọ àrùn ẹ̀gùn gan ìyàwó aisha rọjàláwà anha ló fi ní pé ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غير على 11 ركعة ojúṣe ọlọ́wọ́ bá kò kí ju mọ́kànlá lọ nínú ramadan ni àbí outside ramadan ìgbà mi ó lè jẹ́ bí 13 nígbà mi torí pé mọ́ ń fa ti ẹ̀gùn ẹni tó bá lè kí ju bẹ́ẹ̀ lọ ní ìtó tẹ̀wọ̀n náà kò sí nǹkan tó burú mbẹ́ ṣùgbọ́n ká gbìyànjú láti parí ẹ̀ pẹ̀lú odd eléyìí ló fi dáa jùlọ eléyìí ni ó fi kún jùlọ so abu ureta radiyallahu anhu olóyìn sọlá asam advice ń pé kóhun kíwítìrì tòun ṣíwájú kóhun tó sùn eléyìí jẹ́ advice tí anabawa muhammad sallallahu alayhi wa sallam tí ó fún àwọn sahaba ridwanullah alayhim tí ọ̀pọ̀lọpọ̀ wọn náà dẹ́ gbìyànjú láti mú so abdullahi bin amri bin ilhasi anabi advice ẹ̀ ó rí wípé nǹkan bí àṣejù fẹ́ dá o fẹ́ wà ń bi àwẹ̀ tó ń gbà náfìlà tó yàn náà bí kọ́rẹ́tì ẹ̀ so ẹni tí anamsọ lásán rí ipò kẹ́ ó dàbí ẹni pé tí o fẹ́ tó anamsọ lásán tó encourage ẹ̀ sí bẹ́ẹ̀ sì ṣe rí nu anami fún abdullahi bin amir bin al-asi abdullahi eré abdullahi látàkùn mithla fulan mọ́dà ẹgẹ́ bíi lágbọ́jọ́ ọmọ lágbọ́já kánà yakumu lẹ́yìn súnmọ́ tarak kánà yakumu lẹ́yìn súnmọ́ tarak ó máa ń yan náfìlà lóru tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò ṣe mọ́ anábì ò lè mọ́ torí pé kò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n anábì encourage ẹ̀ wípé mọ́dà ẹ̀gẹ́ bíi lágbájá abdullahi gan fúnra ẹ̀ náà tún wá tẹpá mọ́ òun náà tún wá yan gan débi pé àṣejù tún fẹ́ wọ̀ ọ́ anábì tún caution òun náà pé ń má ṣàṣejù torí pé ẹ̀sìn wa yìí ẹ̀sìn wọ̀ntúnwọ̀nsì ni a gbọ́dọ̀ ṣe àṣejù níbẹ̀ níbi náfìlà ni ó níbi àwẹ̀ gbígbà ni so eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì abẹ́lẹ́wọ̀n ọba subhana wa ta'ala ìwọ̀nba tá a sọ yìí náà kọ́ lọ́nba kó jẹ́ kí ó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe àtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa والله أعلم وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نعم ó tún fẹ́ yẹ̀ sí nam alhamdulillah salatu wassalamu ala rasulillah wa ba'd ẹni tó ti kíwí turu ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ dàtí só ti parí ìrun rẹ̀ pẹ̀lú ọ́d ó tún wá padà jí lóru kí ló máa ṣe ó ń bẹ náà wọn sọ̀hábà ridwanullahi tán ni yóò fi ẹyọ kan kún yìí tó ti kí tẹ́lẹ̀ láti sọ di even aisha tó máa kí tó bá tún lè kí lọ sọ á lọ parí ẹ̀ pẹ̀lú odd again ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n òun náà ni ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tó ní láwùtara ní fi lẹ́yìn latin à ń kí wítìrì méjì lóru kan tàbá ti kí kan àti kí náà nù ṣùgbọ́n a sì lè kí even mi lẹ́yìn rẹ̀ orin lẹ̀ panamis sallallahu alayhi wa sallam fúnra rẹ̀ ṣe ó ti kí rí ìgbà tó tún wáyá ni ó tún padà jòkó tó tún yan raka méjì gẹ́gẹ́ bí alimami muslim ṣe gbà wá bákan náà òun náà tún sọ fún àwọn èèyàn tí wọ́n ń ṣe ìrìn àjò ó ní ìrìn àjò yìí nǹkan tó le ni tó dẹ̀ mọ́ mú dààmú díẹ̀ wá ó ní ẹni tó wá fẹ́ kírun nu yín ni kó kí raka méjì tó bá fi lè jí padà so alhamdulilayi tó bá ṣe yí pé kò wá dẹ̀ jí tásùbá àfi tó oníkàánà tàìláwò àwọn méjì ó dúró fún un ní ipò wítúrù tó yẹ kó kí ṣebí wáyé làwọn àfa àti fàyọ wípé kò sí nǹkan tó burú bíi pé tá a bá ti kí irun ọdù tá a bá tún wá jí a sì lè yẹn náà fílà òun ó kàn jẹ́ even ni ó lè jẹ́ mẹ́rin ó lè jẹ́ mẹ́fà ó lè jẹ́ méjì kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ wàláwà àlà nam ordinarily tí èèyàn bá yan náfìlà ní duha iṣẹ́ olóore náà ni iṣẹ́ olóore ní káyan náfìlà ní duha béèyàn fi tọrọ pé kọ́lọ́hún fi fún yàn ládàá béèyàn ò fi tọrọ ọlọ́hún fi fún yàn ní ládàá torí wípé irun yẹn gẹ́gẹ́ fúnra ẹ̀ ní iṣẹ́ olóore ni sotí ẹ̀ bá tó wá tọrọ again ó tún fi emphasize ẹ̀ náà ni torí pé irun táǹkì gangan fún rẹ̀ ní kí là ń torí irun táǹkì àdúrà ló ń gan fún rẹ̀ torí pé ọkàn ní dédé máa kírun láì ṣe pé ó ní kan tó fi ń kí òun wo orí ọlọ́wọ́n ọba ni irun àṣùbàlà kíntàn sí nǹkan kan wa kí òun náà ni pé à ń iye ọlọ́wọ́n ọba adẹ̀ ń ro rẹ̀ ẹni tó bá fẹ̀mí balẹ̀ wípé yá ń tiẹ̀ kí torí pé ẹ̀mí tiẹ̀ balẹ̀ ni pé kò síyà ṣùgbọ́n ẹni tó ń bẹ̀rù ìyá ọlọ́run ọba ó mọ̀ pé ọlọ́run ọba ti parun láṣẹ so ìwákìrùn yẹn à ń ṣàdúrà náà ni ẹni tó yan náfìlà àdúrà àdúrà náà ló ń ṣe bó sọ yìí pé kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kó fi ṣe dáadáa fóun àdúrà náà ni yóò dẹ̀ sọ ara rẹ̀ gan fúnra ẹ ti sọ bí òun ò sọ so kò sí nǹkan tí ó burú mbẹ tí yàn bá tún sọ náà bá láì fi wallahu a'lam. náà níjà lè kírun ká sọ pé ládàá tá a bá máa rí bí irun kan tá a máa bá òbí wa tó ti lọ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàdúró lóró ni pé kò sí evidence fún gẹ́gẹ́ bí àwọn àfẹ́sìn ṣe ṣàlàyé èyí tá a lè sọ wípé ládátàrí ń bi kíní yìí kó máa bá òbí wa onírú hajj ìtọrẹ àánú tá a bá ṣe méjèèjì yìí ni orin ilẹ̀ dáadáa ṣùgbọ́n yí pé òkè ládá tí màá rí ń bi àwẹ̀ yìí kó máa bá òbí mi ládá tí màá rí ń bi irun tí mo kí yìí kó máa bá òbí mi eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sìn wọn gbà wọlé torí pé ààrí clear evidence látọ̀dọ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam toni ní a lè tabawa kírun yẹn tán ká ní kíládà rẹ̀ so ó dá kó ṣe pé kéèyàn wo ṣe olóore míì téèyàn lè ṣe tí ó ní kíládà rẹ̀ kó mọ bá òbí yẹn lára ẹ̀ ni pé kéèyàn ṣàdúrà ẹnu èrè ọlọ́wọ́n bá ṣàforíjì fún mi ṣàforíjì fún ìyá mi eléyìí ni nǹkan tó fi dáa jùlọ tó ṣe pé ọmọ lè ṣe fún òbí tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ òwò dẹ̀ níkàkún fún lónìí torí pé anabi wa muhammad sallallahu alaihi wa sallam idha mata ibnu adam tọ́mọ anabi adam bá ti jáde láyé inqata amalu iṣẹ́ tó ń ṣe níṣẹ́ dáadáa kò lè ṣe mọ́ illa min salasa àyàfi àwọn nǹkan mẹ́ta ló kù sadaqatin jariya ìtọrẹ àánú tó ti ṣe tó ṣe pé ìtọrẹ àánú yìí ò wá parẹ́ bóyá bọ́wò ló gbẹ́ni kànga ló gbẹ́ni ìkankan ló ṣe tó ṣe pé nǹkan yẹn ń kọ́ntínú bẹ́ẹ̀ eléyìí ó sì máa bá a bákan náà wà ilmi yun ta fa àbí ìmọ̀ tó fílẹ̀ tí àwọn èèyàn jàǹfààní ẹ̀ wà waladin salihin yad'u la bákan náà ọmọ dáadáa tó fi kalẹ̀ tó ń ṣàdúà fún so ìṣàdúà yẹn àdúà ọlọ́run bàbá ń kẹ́ bàbá mi ọlọ́run bàbá ń ṣe báyìí fún bàbá mi eléyìí ẹ̀rí wà fún ṣùgbọ́n ká yẹn náà fìlà ká ní ládàtà rí mi náà fìlà yìí kó bá òbí wa eléyìí kò sí àkọọ́lẹ̀ fún so ó dáa ká avoid yẹn then a lè mọ ṣe ìtọrẹ àánú náà fún wọn eléyìí náà nǹkan tó dáa ni a lè ṣe áàjì kániládá taari ń bẹ kó bá wọn eléyìí nǹkan tó dáa ni a lè ṣe rọmọra kániládá taari ń bẹ kó bá wọn eléyìí nǹkan tó dáa lòun náà wallahu nam kí a recite suratul kaf ní ọjọ́ friday orílẹ̀ ṣùgbọ́n tí yàn bá wo wípé ládá tó wọ́n àárí ń bẹ́ tó wọ́n àárí ń bẹ́ kí ládá yẹn kó máa bá àwọn òbí òun díyàn lè ṣe bẹ́ẹ̀ nam ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àwọn ní kò sí nǹkan tó burú ń bẹ́ ìpè kéèyàn ka alukur'an kó wá ní ládá tí màá rí ń bi tìláwà alukur'an tí mo kà yìí kí ládàá rẹ̀ kó máa bá òbí mi gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá bí alimami shafi'i rahimahullahu ta'ala àwọn náà gbélé ìwọlé tó bá ṣe wípé ọmọ òkú gangan ló kà ìgbà tí wọ́n sọ̀rọ̀ ń wa an laysa lil insani illa ma sa'a wa anna sa'yahu sawfa yura ipe kò sí nǹkan kan fún ọmọ ènìyàn àfi tó bá ṣe níṣẹ́ iṣẹ́ tó bá dẹ̀ ṣe náà nìyí nǹkan tí ó padà di tí ó rí ni tó bá di jọ gbẹ̀ndẹ̀ alikiyama anamisọ lásán jẹjẹ ká mọ̀ wípé ọmọ bíbí wa lára aṣẹ wa ni tá a bá bímọ tá a rọmọ wa tọ́ iṣẹ́ dáadáa ni bá a bá bímọ tá a rọmọ wa tọ́ ara aṣẹ aburú wa ni kọlọmọba kò ṣàánú wa so ọmọ tó wo tó tó ka ẹ eh, tó ka alukur'an àbó ka suratul kaf ó wá ní ládàá tó wọn àrí ń bẹ kó mọ abọ́ òbí hun eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àgbà wọlé ṣùgbọ́n tó bá ṣe wípé ọmọ mi ni bí irú ìtàn máa rẹ́ǹtì àwọn èèyàn kan wá ka alukur'an eléyìí ò sínú lànà ní muhammad sallallahu alaihi wa sallam ẹ alájí afẹ́wà sọ kur'an kalẹ̀ ń léyìn aha èyí ń ṣílára ìlànà ní muhammad sallallahu alaihi wa sallam anabi sallallahu alaihi wa sallam oníkan máa rẹ́ǹtì àwọn èèyàn kó wá sọ alukur'an kalẹ̀ so à ń rẹ́ǹtì yẹn ipe kó wá sọ alukur'an kalẹ̀ bídíà ni ìyẹn ò túmọ̀ sí pé kíka alukur'an bídíà o ṣùgbọ́n pé kùránì tí mo kà yìí mo fẹ́ gbowó òun mo fi kà á mo fẹ́ gbowó àdúrà kò sí tó ń jẹ́ owó àdúrà ṣàdúrà fún mùsùlùmí ẹgbẹ́ rẹ kò ṣàdúrà fún ìyẹn làníyàn tó dáa ṣùgbọ́n pé òkè owó kan mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ní ìyẹn ò ṣe ara sunna nẹ́bọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ọmọ bíbí inú yẹn ó lè ka alukur'ani kò ní ládàá alukur'ani kò máa bá a bàbá àwọn àbí ìyá àwọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọn gba wọlé bẹ́ẹ̀ kọ́láwà ni. náà mi tó dá òun náà ni wípé kó ka alukur'an tó bá lóun ka suratul kaf oyè mi níjọ friday anamsọ allah asalam ní ẹni tó bá fi lè ka suratul kaf ni yóò jẹ́ ìmọ̀lẹ̀ fún irú èèyàn bẹ́ẹ̀ so tó ẹ pé wọ́n ń ka pé àníyàn wípé ládá tó wọ́n á ní gbélé kó máa bá òbí òun ìyẹn dáa ṣùgbọ́n káyọ̀ sọ pé kèmọ́ kélé ti tèmi eléyìí ti tàwọn òbí mi tún ni eléyìí ó bẹ́tà kó avoid avoid ẹ̀ wọ́n láwọn alhamdulilah amin amin. náà náà máa alhamdulilah salatu wasallam rasulillah ká ní à ń fi àwọn èèyàn jóye pẹ̀lú àníyàn pé a fẹ́ gbowó lọ́wọ́ wọn eléyìí lára àwọn bídíà tí ó wọnú ẹ̀sìn àwa mùsùlùmí nìyí pàtàkì jùlọ ní àwùjọ tí wọ́n ń so ká sọ fún yẹn pé kó donate ó bẹ́tà ju pé kí a mọ̀ dáwọn ọgbọ́n kan tí yóò jọra wọn ẹ̀ afẹ́ fi ń joyè kínní kan torí pa afẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ àwa wo pé tá a bá ti fi joyè yẹn òun náà ò ní ṣe kínní kò ní ná owó sí mọ́ṣáláṣí àwa ní ẹni la fẹ́ fi jẹ ìyá súnà eléyìí la fẹ́ fi jẹ bàbá àdínì eléyìí ní sẹ́ríkì àdínì òṣùpá àdínì òrùn àdínì gbogbo àdínì àdínì àdínì tájẹ́tì wà rẹ̀ nípa afẹ́ gbowó lọ́wọ́ wọn ẹni tán fi jẹ sẹ́ríkì àdínì ó lè wọ́n mọ̀ kírun regularly ó lè jẹ́ pé lẹ́yìn ìgbà tán fi kírun tán fi joyè yẹn tán following week ní bí apalọ̀ lẹ́sìn lọ́ba so owó táwọn èèyàn fẹ́ gbà lọ́wọ́ wọn òun ló mú gbogbo àwọn kìíní yìí wá so ó yẹ kárí orientate ara wa lórí àwọn nǹkan wọ̀nyí láti lè máa náwó mọ́jẹ kan máa ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣàá ní mẹ́rin márùn kó tó ná owó sí ẹ̀sìn ìpé tán bá ti sọ pé wọ́n fẹ́ joyè ní òòrùn lè ná owó sẹ́sìn eléyìí ti di nǹkan kárí ni so in tó ti àwọn èèyàn lọ síbi irú nǹkan báyìí òun náà nìkan fẹ́ gbowó lọ́wọ́ wọn nítorí ẹ̀ ti ẹni tí òun náà gbà kán fòun jẹ kínní kan àdínì òun náà ni pé òun náà fẹ́ ṣe ń kárí ni òun náà fẹ́ gba star so ẹ̀sìn ti di nǹkan tó ṣe pé a fi máa gba star láàrin ara wa eléyìí kò ń ṣe nǹkan tí ó da àníyàn tó yẹ káwọn èèyàn tọ́ kán tún ṣe ni so ẹ̀rẹ́ lomi láwa ní bámbà ni wọ́n wé lé lórí the same person náà ni ó tún lọ jẹ́ oyè kini kan ní oyè àwọn ẹlẹ́bọ wọ́n tún pè sí yìí náà ẹni tó fi jẹ́ ọ̀rẹ́ ààrẹ ọ̀nà kankafu òun náà tún fi jẹ́ kìíní kan mùsùlùmí kìíní kan àdínì owó láwa ni eléyìí ó gbé ọ̀pá eléyìí subhanallah bó ni oyè yẹn àti oyè eléyìí ṣe papọ̀ mọ́ra wọn so kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa ṣùgbọ́n ká ní afúnyàn ní àwọ́ọ̀dù kan láì ń ṣe pé torí pa fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ́ ipe òkè wọn àwọ́ọ̀dù àwọn èèyàn fún nǹkan kò ń ṣe pé torí wọ́n fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀kọ́ ó kàn wù wọn láti àwọ́ọ̀dù wọn pé olórí ìlú ló ń fún wọn ní àwọ́ọ̀dù yẹn eléyìí kò sí nǹkan tó burú ń bẹ ṣùgbọ́n tó bá yẹ pé torí pé wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn ni eléyìí àníyàn burúkú ni ìyẹn wallahu a'lam. ẹjọ́ mi tó jẹ́ kí n máa fẹ́ fáìlì ìlú tí wàá lọ pé náà láti jí wọn káàkiri náà padà sí ìjà ní àpòpadà náà láti máa jí ṣe àṣìlẹ̀ àti ṣe àfọwọ́fọ́ lọ́wọ́ bá fẹ́ láì Ah, ó ti yé ó ti yé náà eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹni tó wá introduce nǹkan tuntun yóò mọ̀ wá in tí è ṣẹ̀rí ní al-Qur'an ṣùgbọ́n nínú tó bá kó ti yẹn tẹ́wá ti farabalẹ̀ náà lẹ́ ti mú nǹkan tí ó máa destroy tí ó dúlé lórí náà nígbà tọ́lọ́ ọba subhanahu wa ta'ala ni wọ́n ìdákùdé àti sọ́lát fantashiru fil ardi wabtagu min fadlillah tó bá di pé wọ́n parí ìhun ọlọ́ọ̀ni ẹ̀ fọ́nká lórí ilẹ̀ ẹ̀ máa wá ọlọ́ọ̀lọ́wọ́ ọba that is ẹ lọ ṣe bísínẹ́sì yín nìyí kẹ padà síbi sọ̀wọ́n ọlọ́ọ̀ni wà kúrúlá ẹ̀ràn tí ọlọ́wọ́ ọba ìran ọlọ́wọ́ ọba kò túmọ̀ sí wípé káwa ṣe kòbòrọ̀ ọjọ́ friday ìran ọlọ́wọ́ ọba nǹkan tó lè wá ní oríṣiríṣi ọ̀nà ni ìyàwó aisha radiyallahu anha gẹ́gẹ́ bí alimọ́ muslim ṣe gbà wá ó ní kánà rasulullah sallallahu alaihi wasallam yadhkurullah ala kulli ahyani òjíṣẹ́ ọlọ́run bá máa ń rántí ọlọ́run bá nínú gbogbo situation tó bá ti bá rẹ̀ mùsùlùmí ó jòkó yóò dẹ̀ máa rántí ọlọ́run ọba mùsùlùmí ó jòkó yóò máa ṣe adhkar subhanallah alhamdulillah allahu akbar anabi sallallahu alaihi wasallam la yazalu lisanuka ratban min dhikrillah ahọ́n rẹ kò ní yẹ kò ní gbò tí ó máa jẹ́ nǹkan tí ó máa tutù min dhikrillah níbi ìrántí Ọlọ́hun Ọba so káwá sọ wípé ìrántí Ọlọ́hun Ọba ń sọ ń bẹ̀yẹn òun ni kùbùrọ́ tá a máa ń ṣe àbí táwọn èèyàn ń ṣe nírọ̀lẹ́ Friday eléyìí ni kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀ náà tá tu bẹ́ẹ̀ ṣáàlẹ́bí sọ̀lá asálẹ̀ máa ń ṣe kùbùrọ̀ sọ ẹni tí ó bá mú evidence yẹn wá ipe ànábì sọ̀lá asálẹ̀ ìrọ̀lẹ́ friday ó ó máa ń ṣe kùbùrọ̀ kẹ́nìyẹn mú wá dẹ́n tó bá ń ṣe kùbùrọ̀ irú kùbùrọ̀ wo ló ń ṣe ṣé ti tàwọn tìjàníyà ni àbí ti ti àwọn kọ̀dìríyà àbí ti ti àwọn nakṣabadiya ló ń ṣe èwo ló ń ṣe àbí ti tàwọn rifaiya torí pé oríṣiríṣi ló jáde lẹ́yìn anabi muhammad sallallahu àwọn kọ̀dìríyà tẹ́pẹ̀rẹ̀ àwọn kọ̀dìríyà nǹkan bí 400 and something years lẹ́yìn ikú ànábi sallallahu alaihi wasallam lẹ́yìn ìjírà ànábi sallallahu alaihi wasallam ní tí wọ́n ń pè ní kọ̀dìríyà tiẹ̀ ló kọ́kọ́ jáde abdul qadir gangan fúnra dẹ̀ ní tá a bá wo àwọn tíra rẹ̀ a rí pé ọ̀tọ̀ ni tí bàbá yìí ń sọ ọ̀tọ̀ ni táwọn tíra ẹ̀ méjì tó gbajúmọ̀ dáadáa algunia lè tọ́rí bí tọ́rí kilhak bákan náà tíra rẹ̀ míì tí ó tún jẹ́ nǹkan tó ṣe pé ó tún gbajúmọ̀ bákan náà méjèèjì ní ó tako kama ní àlùlù ni ibi tí bàbá yẹn lè lórí ẹ̀dẹ́ ẹni tó ń lùlù tó ló ń fi ṣèjọ́sìn ó pe ń kéfèé gan so nínú cyril asrar pamphlet nìyẹn tíra ẹ̀ tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn kọ̀dìríyà ni Al-Ghuni Ali Talibi Tariqi al-Haqqi tíra tó gbajúmọ̀ ni òun volume kan sí ni wọ́n ṣe so àwọn èèyàn lẹ̀lẹ̀kulẹ̀ mọ́ àwọn àfáà mi tó ṣe pé ìtànlẹ̀ mọ́ wọn ẹ̀ẹ́rì pé yàtọ̀ sí tó ń bẹ ní àkọọ́lẹ̀ títí wọn gangan ṣùgbọ́n kàtẹ̀wá sọ yí pé àwọn àfáà yẹn gangan náà sọ ìgbàwọ̀lẹ̀ àwọn àfáà yẹn dáyé Abdul four hundred and something ni wọ́n bí so if wọ́n máa dẹ́ni tọ̀rí kọ̀ọ̀kan lẹ̀ tán gbé tọ̀rí kọ̀ọ̀kọ̀ dìríyà á jẹ́ nǹkan bíi close to be five hundred ni wọ́n á dá tọ̀rí kọ̀ yẹn lẹ̀ five hundred years ni islam yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tó fi jẹ́ pé nǹkan táwọn kan dálẹ̀ lẹ́yìn ìgbà yẹn là á máa fi ṣe sìn á tún máa wo ojú ẹni tí ò bá ṣe bá ṣe ń ṣe yẹn ni á mọ islam Dada. tìjàníyà ni kò sígbà tí wọ́n dálẹ̀ àbígbà tí wọ́n dálẹ̀ ni kò tí ì tó three hundred years ní bá ṣe ń sọ̀rọ̀ yẹn torí pé Ahmad Tijani tafẹ́ lẹ̀ mọ́ gangan kò ètò three hundred years tó kù sọ́gbọ́n nìyẹn ṣe fẹ́ jẹ́ ẹ̀sìn tí Ànábì sallallahu alaihi wasallam tó fi kọ́ àwọn sàhábà àwọn tí wọ́n ṣe before that time Ni ṣé àwọn yẹn ti sọnù ni ìgbàtà Abubakar ò ṣe Tijaniya tí Umaru ò ṣe tí Usman ò ṣe tí Imam Malik yóò ti ẹ̀mẹ́ni tán pè ní Ahmad Tijani torí pé imam malik ti jáde láyé nísìn ní nǹkan tí yóò di ní one thousand two hundred years kò di ní one thousand two hundred years torí pé nǹkan bíi ninety three ìjìrá ni wọ́n bí so before ká tó sọ yí pé nǹkan bíi two hundred ìjìrá imam malik ló ti jáde láyé adẹ̀wà ní one thousand four hundred and thirty seven la wà nísìn kí làwọn yóò fi sin lọ́wọ́ ọba ṣé nígbà tí wọ́n ṣe tìjàníyà ni ó túmọ̀ sí pé wọ́n ń ṣe mùsùlùmí kamati sọ àwọn ẹ̀mí náà lóríṣiríṣi nakṣabadiya rifaiya ṣadaliya gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tán kójọ tí wọ́n ń ṣe ẹ bèrè pé tẹ́ksì tẹ́bá bèè lọ́wọ́ nakṣabadiya wípé kùbùrọ̀ ti ti ń ṣòun ló dá ní àbí kùbùrọ̀ ti tàwọn kọ̀dìríyà àwọn kọ̀dìríyà àwọn ò ṣe titi wọn ní ọjọ́ friday ọjọ́ mi làwọn ṣe titi wọn bí wednesday àbí kankan náà ṣe titi wọn àbí thursday àwọn rìfàáyí àwọn lásìkò táwọn náà ń ṣe kójọ titi wọn èwo ló dánú gbogbo àwọn àkójọpọ̀ yìí a ṣe dúró pẹ̀lú tọ́lọ́wọ́n ọba fi àná muhammad sallallahu alaihi wa sallam àtàwọn sahaba ridwanullahi alaihim tí wọ́n dúró lé lórí sotaba ń sọ pé ẹ̀sìn islam ẹ̀sìn islam nu ọlọ́ni aliyahuma akmaltu lakum òní mo ti pé ń tẹ́ ṣe lẹ́sìn fún yín wọn ló jẹ́ pé imam malik rahimahullah ta'ala wọ́n ní gbólóhùn kan òun náà ni pé ma lam yakun yawma idhin dina in tí ó bá ti kí ń ṣe ẹ̀sìn lásìkò àwọn sàhábà tó wọn fala yakun yawma dina ò lè jẹ́sìn lónìí Imam Malik ń sọ eléyìí fún àwọn ọmọ kéwu títí ẹ̀ ní nǹkan bí one thousand two hundred years sẹ́yìn ìpẹ̀yìn ọmọ kéwu mi in tí ó bá jẹ́sìn láyé ànábì àtàwọn sàhábà kò lè jẹ́ ní àsìkò táwa wà yìí bó wa ni ó ṣe jẹ́ ní àsìkò tí àwa wà yìí níbi one thousand two hundred years lẹ́yìn ìgbà tí Imam Malik ti lọ àwọn èèyàn fọ́ ìsìláàmù lóríṣiríṣi ṣùgbọ́n ìsìláàmù ó ṣì wà bó ṣe wà ó ti ń sin àwọn èèyàn kan ya bó ṣe wù wọ́n kálukú fi ọpọlọ gbé tiẹ̀ kalẹ̀ òní ta sọ fún wọn lánàá ẹni tó ń sọ yí pé sọ̀látù fàtí ẹyọ kan ẹ́ ipe kò sí tó tó lẹ́yìn sọ̀látù fàtí ànìkan ìrun àṣùbọ̀ ò tó ìrun àyílẹ̀ ò tó ìrun àlásàrì ò tó bóò ni mùsùlùmí ó ṣe ní àìlójútì tí ó dẹ̀ ní ayé àdélẹ́fù pé yóò sọ pé wọn àsùnbọ́wò tó sọ láti fati báwọn èèyàn ṣe ń ṣe lóṣìíríṣìí nù kọ́nà ọba kí ó ṣàánú wa so kùbùrọ́ tí àwọn tìjànì à ń ṣe táwọn fi sí friday àwọn kọ̀jírí ò ṣe titun lásìkò gbà yẹn so ìrántí ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba ní ẹrántí ọlọ́wọ́n ọba ní wọn sọ fún wa pé a ní láti ṣe kùbùrọ́ káwá ṣe sọ̀látì fati ń bẹ́ẹ̀ wọn sọ fún wa pé iye báyìí la gbọ́dọ̀ ṣe ìrántí ọlọ́wọ́n bá yóò máa lọ ní gbogbo ìgbà ni kò ń ṣe nǹkan tó ṣe wípé a sọ wípé àsìkò kan pàtó báyìí ni ó wà so ẹni tó bá lò as evidence ibẹ̀ náà lẹ́ ti wo eléyìí tó lù ní evidence ṣé wọ́n lu kọ́kọ́ gbọ́ yé bí àbí bánabi ṣe gbọ́ yé ni tó bá ní bánabi ṣe gbọ́ yé nu ẹ̀rí dà bánabi máa ń ṣe rúkú rọ́tẹ́ ń ṣe yìí torí pé sọ̀látù tá à ń sọ yìí sọlátù fati tí wọ́n kanu kùbùrọ̀ yẹn ntí ẹni tí wọ́n ń tẹ̀lé tó sọ nínú tíra tí ọmọ kéwu rẹ̀ tó ló sọ fóun èyí tí a ń pè ní jawari mahani òun ni pé anabi sọlá asalam yọ sí òun nífẹ̀ẹ́ tètè báyìí láti sọ̀rọ̀ tá à ń sọ yọ̀rọ̀ three hundred years sẹ́yìn ni bi three hundred close to three hundred years ó ní anabi yọ sóun fètè tó wá ní sọlátù fati yìí máa kà túmọ̀ sí pé kò ń ṣe àsàlátù tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun gangan fún rẹ̀ Ahmad Tijani according to kati Ali Harazim sọ olóyè ọsọ́hun nífẹ̀ẹ́ tètè ní ojúkorojú báyìí tó ń wo kó ṣojú oorun ó dẹ̀ sọ pé gbà sọ̀látù fati yìí mọ̀ ká tó bá kẹyọ ọ̀kan rẹ̀ ó ṣe lè di ẹni tó ka Kùránì ní six thousand times tó bá kẹyọ ọ̀kan rẹ̀ gbogbo àsàlátù tí wọ́n ń ṣe látìgbà tọ́lọ́wọ́n bá ti dáyé títí ayé parí nìyí kò lè da tó sọ̀látì fati ẹyọ kan gbogbo eléyìí ń bẹ àwọn pàǹtí ń bẹ nu tíra tí ó pé tẹ bá dé ọ̀dọ̀ àwọn tán jẹ́ àwọn àgbà wọn ni ẹni ẹ̀mú jàre màá rí jáde kẹ wá wo àwọn pàǹtí tó ń bẹ nu tíra yìí so kí la wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àwáwí ni tó ṣe pé ẹni tó gbé nǹkan kalẹ̀ tí òun ṣe nǹkan rẹ̀ yóò fẹ́ mú mú justification wa ṣùgbọ́n nǹkan tí a máa fi gbadà náà ni wípé ṣé bánabi ṣe ṣe é nù tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ ọjọ́sìn ni tí ó bá ní bánabi ṣe ṣe kò lè jẹ́ ọ̀nà torí pé anabisọ allah asam sọ pé wa iyakum wa muhdasatin umur ẹ ṣọ́ra fún àwọn àdádálẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀sìn fa inna kulla muhdasatin bid'a owó tó bá ti jẹ́ àdádálẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀sìn ní bídíà lórúkọ rẹ̀ wa kulla bid'atin dalala gbogbo tó bá jẹ́ bídíà nù ni wàkúlà dalalatin finnar gbogbo tó bá jẹ́ àánú iná ni yóò ti àwọn tán bá ń ṣe yóò ti wọn lọ kọ́lọ́n bá kú ṣàánú wa wallahu a'lam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu